bí nǹkan kò bá yí padà ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí ti ṣe October 1 tó tún jẹ́ ọjọ́ àyájọ́ òmìnira Nàìjíríà ìyún Independence Day ìní àwọn ọ̀dọ́ Nàìjíríà yóò bá tún bẹ̀rẹ̀ ìwọ́de míì lórí ebi ìṣèjọba burúkú ìnira àti ọ̀wọ́n gógó tó gba Nàìjíríà tí àwọn ọ̀dọ́ náà sì ti ń lé lílé kàwé pé nǹkan táwọn yóò ṣe báyìí níṣe làwọn yóò dojú gbogbo Nàìjíríà bolẹ̀ àfi bí ààrẹ Bọ́lá Ahmed bó bá ṣe nǹkan táwọn ń fẹ́ ẹ rántí pé lọ́jọ́ àkọ́kọ́ lóṣù kẹjọ tá a wà yìí ń làwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ wọ́de láti tako ìṣèjọba burúkú ìtọ́pẹ́ ní headband governance àti láti fọ òpin sí ìnira ibi àti ọ̀wọ́n gógó tó gba nàìjíríà tó sì jẹ́ pé níṣe ni ìwọ́de náà ń ló di ìfẹ̀míṣòfò àti ìfidúkìá ṣòfò ní ilẹ̀ haúsá tó sì jẹ́ pé ọjọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ sátidé ni fi òpin sí ìwọ́de ọlọ́jọ́ mẹ́wàá náà ṣá ò níṣe ni àwọn ọ̀dọ́ nọ́mà tó ti ń ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìpè bí náà ò tán láṣọ ẹ̀jọ̀ kan tán lè kan náà àti pé kó má ti láyọ̀ jù páwọn ti lọ sinmi o ó ní àgbà àwọn tó rìn sẹ́yìn ó lọ mú agbára wá ni o nítorí pé lọ́jọ́ àyájọ́ ọjọ́ Nàìjíríà ìyẹn ọjọ́ àyájọ́ òmìnira Nàìjíríà ìyẹn ọjọ́ àkọ́kọ́ ní oṣù kẹwàá ti ṣe October 1st tí àwọn Tinubu yóò máa ṣayẹyẹ l'Àbújá ìlà wọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de tí yóò dojú gbogbo Nàìjíríà bolẹ̀ tó sì ní ìwọ́de náà yóò lágbára àfi tí Tinubu bá tètè ṣe nǹkan táwọn ń fẹ́ olórí nǹkan tí àwọn ọ̀dọ́ náà ń béèrè jù nínú nǹkan tó fẹ́ kí Tinubu ṣe ó ní kó dá owó ìrànwọ́ epo padà èèyàn tí wọ́n ń pè ní subsidy tí wọ́n sì jẹ́ kó dìímọ̀ pé bí Tinubu ò bá fi lè ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe pàápàá owó subsidy láti dá padà táwọn ń béèrè yìí wọn ní ṣe ni wàhálà yóò ṣẹlẹ̀ tó jẹ́ pé láti ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún yìí yóò rí ìyáláyà ìwọ́de àti ìfẹ̀hónúhàn èyí tí àwọn yóò fi ti gbogbo Nàìjíríà pa ìyẹn pé àwọn yóò dojú gbogbo Nàìjíríà bolẹ̀ tó ṣe é ṣe kó lóko má lè lóko kó lódò má lè rodò tí wọ́n sì ní oṣù méjì tó kù yìí ó ti tó fún Tinubu láì tètè ṣe nǹkan tí àwọn fẹ́ lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí iléeṣẹ́ ààrẹ kò tí ì fèsì lórí ìhàlẹ̀ àwọn ọ̀dọ́ yìí ṣùgbọ́n tá a gbọ́ pé wọn àwọn náà ti múra lábẹ́lẹ̀ láti jẹ́ kí ìwọ́de tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá náà kò ní agbára dáadáa.